ó yá gbogbo ènìyàn ẹkúnlé ẹka ọbọ ṣàlàfíà lẹwà ẹka tàárọ̀ ṣẹṣẹ lọ lẹni báwo ni ẹ ṣe báwo ni ṣe wà pa ṣe ti jẹun ẹ sọ fún mi tẹ́ ẹ bá ti jẹ ẹ sọ fún mi o ìrè wáyà oúnjẹ sí báyìí <laughs> ẹ mọ ṣẹkù yẹn ẹ bá wọlé mi nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi mo lè dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tẹ́ wà ní ní gbogbo ilẹ̀ nàìjíríà gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá àti ní òkè mo dúpẹ́ lọ́wọ́ gan fún ìfẹ́ tí ẹ ní sí tẹ́ fi ń bá wa lọ ní gbogbo ògbà tí a bá ti wà ní ojú ìwòran yín báyìí ẹ máa ń sọ pé ah àsìkò ti tó fún akínyín àdẹ̀dúpẹ́ lọ́wọ́ yín gírí àti ẹrankunrin àti obìnrin àti ọmọdé àti àgbà tí wọ́n ń wò wá ní gbogbo ògbà ẹ àdúrà wa ni pé ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ àmín etí tí ẹ fi ń gbọ́ wa lágbára ọlọ́run etí náà ò ní í di àmín ẹ ọwọ́ àti owó tẹ̀ ná láti rí rí pé ẹ̀ ń sọ́scribe láti lè máa bá wa ká lọ ní gbogbo ètò tí à ń ṣe lọ́gbọ́n náà ibi tí ẹ ti ń mú owó náà kò ní dínkù kò ní tán ẹ ẹ máa mú nínú owó ni ẹ máa ná nínú ọlá ni lọ́gbọ́n ọlọ́run ọlọ́run á sì fi àìkú bálẹ̀ ọ̀rọ̀ jíǹkì yín àìníkúnra ànífojúsùnkún ẹnikẹ́ni wa bẹ́ẹ̀ ni àwọn arúgbó náà wọ́n á dàgbà wọ́n á dògbò wọ́n á di ògbólógbò ẹ àrówó lògbà àrówó ṣòun dáadáa àrí nǹkan re bára wa ṣe bẹ́ẹ̀ ni ẹni báwọn nú ẹnu àti ojú níbi tí wọ́n ti ń náwó ẹ̀yin tí ẹ jẹ́ ọkùnrin lágbára ọlọ́run tí ẹ jẹ́ baálé ilé ẹ olórí la fi yín ṣe ẹ olórí lẹ́ẹ̀mà jẹ ẹ ní jẹ ní ẹ̀yìn adé láti fi yín ṣe ẹ ní di nǹkan míì lágbára ọlọ́run ẹ̀yin obìnrin náà tí ọlọ́run fi jíǹkì wa tí ọlọ́run pè ní olùrànlọ́wọ́ fún àwọn ọkùnrin lágbára ọlọ́run ìrànwọ́ tí ẹ̀ ń rí látọ̀dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ lẹ́dùwà láti lè máa ṣojúṣe gẹ́gẹ́ bí aya gẹ́gẹ́ bí ìyá fún àwọn ọmọ lágbára ọlọ́run ọlọ́run náà á fún yín bẹ́ẹ̀ ni ohun mèremère báyìí láà máa bára wa ṣe. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò akínyìn ni àwàyí so a tún kíyìn bẹ́ẹ̀ ni a máa kíyìn náà nítorí pé èèyàn dáadáa ni yín àórí ah, kan ní Orísun la wà yìí orúkọ tèmi ò yí padà Victor Oyèbọ̀dé Ìfẹ́rótìmí ni èmi ń jẹ́ èmi náà lọmọ náà fine boy looking sweet ọkọ gbogbo ọmọge ọkọ arúgbó hmm, àti your best friend àwọn guys láwùjọ ẹ ṣáà àwọn boys àwọn good boys níbẹ̀ àtàwọn good men gbogbo yín la kí èèyàn pàtàkì ní tuale to you guys gẹ́gẹ́ bá ti mọ̀ pé lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ a máa ń ṣeré a tún kọrin a lọ sí ilé ijó gbogbo ẹ kó ṣàlèdá náà ni kí gbogbo dé wa gbogbo ìlà yìí ló gbogbo rògbòdìyàn gbogbo gbọmí sí òtò gbogbo báyé sókè tá à ń tá sódò tá à ń gán mọ́tò tá à ń gán mọ́ olùwẹ̀ látàárọ̀ nígbà bá dọwọ́ alẹ́ báyìí a wà jókòó a wà ṣeré ẹ̀ torí pé kí ni ẹ̀ wọ́n ní all work without play make jack a dog boy mm, nígbà tá a bá ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ọ̀nà mo tó bá ṣiṣẹ́ déédéé ó gbọ́dọ̀ lásìkò gbádùn àsìkò gbádùn ni ètò akéyín tá a máa ń fún yín láti aago méje títí aago mẹ́jọ ìbọ̀ṣẹ́ mo dẹ̀ dúpẹ́ pé ẹ̀yin tẹ̀ ti mọ táìmù náà ẹ̀yin tẹ̀ mẹ́jẹ̀ ti mọ táìmù ẹ̀ chop náà kù máa rí nìyẹn lórí ètò ìní ohun tá a fẹ́ gbé sọ because at part two lélẹ́yìí ní last time tá a ṣe a ṣe part one a sọ̀rọ̀ àwọn obìnrin ọ̀tẹ̀ yìí ọ̀rọ̀ àwọn ọkùnrin náà fẹ́ sọ ẹ̀ mo fẹ́ kí àwọn ọkùnrin fẹ́ kẹ́ ẹ pera yín jókòó kí a wá gbélé ẹ̀yin obìnrin náà ẹ ní láti mọ àṣírí àwọn ọkùnrin bẹ́ẹ̀ torí a ti tú àṣírí àwọn obìnrin ní ìtì mo ṣe láni níbi ọdún ọlọ́dún bí tata ṣe kọjá yìí so ìsìn ẹ̀yin obìnrin ẹ wá gbọ́ àṣírí ọkùnrin torí tí ẹ̀yin obìnrin bá fi lè mọ àtẹ́wá ti lè mọ àṣírí ọkùnrin tẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè bẹ́ẹ̀ ṣe lè wà ní òkun àyà wọn ah! ẹ wò ó àwọn àdìgbẹ̀wò dání fún yín ni torí pé kí ni ọkùnrin láìkì ẹ má yẹ tí ì bẹ́ẹ̀ ẹ ká sáré dókè lọ́hùn náà ká sáré fẹsẹ̀ rájọ DJ Sheksi mi ó ti rẹ́dì fún wa àwọn aṣọ máa ń lọ ẹ má yí kúrò ń lórí ètò AkiiYin ní àwa yìí Orísun dẹ̀ ní àwa yìí ẹ má yí kúrò ń à ń padà bọ̀. ẹ ó yá gbé gbé bọ́dí ó yá dáàbò bó ṣe máa ń lọ ọkàn nìyẹn dj sexy wàá gbà yìí ọmọ tó ọmọ tó yé kébù ó ṣe gan peace your peace peace your ọmọ tẹ wàá lé náà peace your fẹ́ǹtẹ̀ wàá lé náà lórí pé kí ni mo kọ́ ẹ gbádùn ọba yẹn ajọ́ ayẹra mú fún yín yẹn lórí ètò akínyìn ní àwa ẹ lórí orí kan ní Orísun ẹ orúkọ mi ò yí padà fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa Victor Oyèbọ̀dé Ìfẹ́rótìmí ni èmi ń jẹ́ ẹgbà tí tàtìmọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ introduction lẹ́ẹ̀kan mo ní ní sáà tí a wà yìí ní ìpele tí a wà yìí a fẹ́ tú àṣírí àwọn ọkùnrin ni bẹ́ẹ̀ ni mo fẹ́ tú àṣírí àwọn ọkùnrin sọ́wọ́ ẹ̀yìn obìnrin ni ẹ kò dẹ̀ sí ìdí mìíràn ìdí ẹ̀ ni pé a fẹ́ kí àwọn ìyàwó wa kó jẹ́ super woman my woman my everything eh, eh, eh. my woman i don't do anything bẹ́ẹ̀ ni ẹyẹ obìnrin afẹ́kẹ́ jẹ́ everything fún wa la ṣe gbúdọ̀ mo àmọ́ mo fẹ́ set àwọn ọkùnrin up sí dáadáa tó ẹ̀yin obìnrin lé bóyá yìí tẹ̀lé ṣẹ̀fẹ́ gbéyàwó ni àbí tẹ̀fẹ́ gbé ọkọ ẹ̀yin tẹ̀lé ṣẹ̀fẹ́ gbé ọkọ ni <laughs> ẹ̀yin tẹ̀fẹ́ lọ ní ọkọ ẹ má dàbí lò ẹ lọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ lé ọkọ ni abẹ́yìn tẹ̀ ti wà nílé ọkọ already jẹ́ pé ẹ ó sì ń dàbí ẹni pé stranger ó dàbí ẹni pé àjèjì pátápátá la ìfẹ́ sílé torí pé kí ni ẹ tí ì mọ mùmú bọ̀tì wọn ni wọ́n á pè kankan ní mùmú bọ̀tì ìyẹn ni pé àwọn ojúṣe àwọn kankan tóbìnrin máa ń tí ọkùnrin máa ń tó máa ń wá látara obìnrin tẹ́ bá ti mọ báyìí tó bá tán àbùṣebùṣe ọkùnrin ẹ ó máa di ó máa ó máa ti tẹ́lẹ̀ ibi ẹ̀ ni ń bẹ bá fi sí ló máa wà torí pé kí ni ẹ ti mọ àṣírí ẹ̀ ẹ tábẹ́ tábẹ́ dárúkọ tábẹ́ ṣe lénìí òun ni kí ni ọkùnrin ń fẹ́ òun ni àkọlé ọ̀rọ̀ ti ẹ̀yẹ òní kí ni ọkùnrin ń fẹ́ ẹ lẹ́ẹ̀kan àbí bíyá fún ìgbà kan lẹ́ni program tí mo ṣe tẹ́lẹ̀ àti sọ kí ni obìnrin ń fẹ́ lọ́yìí wà yìí kí ni ọkùnrin ń fẹ́ ni bẹ́ẹ̀ ni ẹ wá mú gègé yín àti kálámù yín kẹ ẹ máa kọ ọ lẹ̀ torí pé kí ni ó máa ṣe ní àǹfààní tẹ́ ọ pé adé la fi ọkùnrin ṣe fún ẹ̀yin obìnrin níwọ̀n ìgbà tí adé ìdẹ̀rẹ̀ ẹni tá a fi pe orí yìí tí a bá ṣe bó ṣe yẹ ká ṣe kò ní rí bó ṣe yẹ kó rí olóhùn fi ń dàbẹ́ ni pé èdè àìyedè máa ń wà láàrin ọkọ àtaya tẹ́lẹ̀ pé ọkọ dẹ̀rẹ̀ àti fi wọ́n ṣe olórí gbogbogbò ni torí ẹ̀ tí ẹ̀ bá mọ bẹ́ẹ̀ ṣe máa handle wọn a máa bá ìkanra dé a máa bá ìjà dé torí pé kí ni wọ́n ń struggle láti lè jẹ́ kí ẹ mọ nǹkan táwọn ò ń fẹ́ ẹ̀yin dẹ̀rẹ̀ àwọn obìnrin dẹ̀rẹ̀ mo ti sọ ní program mo ṣe tẹ́lẹ̀ pé àwọn obìnrin dẹ̀rẹ̀ onínúbùkún ni wọ́n nígbà tí ẹ̀ bá mọ ohun tọkùnrin yìí ń fẹ́ ẹ̀kọ́ ni pé a kàn máa ṣe nǹkan sódì sódì á dẹ̀ máa ka ọkùnrin lára pé irú ìyàwó òun lòun fẹ́ yìí tó máa ń fa ẹ̀fọ́rí fún ìgbéyàwó nìyẹn fún ọkùnrin nínú ìgbéyàwó eléyìí jẹ́ unveiling fún àwọn tí wọ́n ti fẹ́ra wọn sílé torí pé kí ni tó bá ti fẹ́ ọkọ ẹ̀ sílé tó ti ń ṣe àwọn nǹkan kan yìí fún ọkùnrin yẹn kẹ́ tó fẹ́ra sílé ẹ rí i pé tẹ́ bá fẹ́ra yín sílé tán àwọn dàbẹ̀ ni pé oyin bẹ́ẹ̀ ni pé oyin oyin náà fi péǹtì gbogbo lé bẹ́ẹ̀ ni pé oyin náà fi ṣe ìpilẹ̀ṣẹ̀ lé yẹn ni àti ìgbéyàwó oyin kó lè ṣe yẹ kó rí gangan gangan gangan nìyẹn ṣùgbọ́n àwọn tí wọ́n ti fẹ́ra wọn náà kò tí ì léètì jù ẹ kò léètì jù ẹ sì lè ẹ sì lè ṣe ohun tọkùnrin yẹn ń fẹ́ tí òun náà wò pé ẹ ah, láti jọjọ yìí ń bó ló wá forúkọ sílẹ̀ tó ń jẹ́ sóye yìí bó ṣe yẹ kó rí gangan nìyẹn. lákọ̀ọ́kọ́ ọkùnrin máa ń láìkì just like tóbìnrin náà máa ń láìkì ni ọkùnrin máa ń láìkì obìnrin tó máa bọ̀wọ̀ fún bẹ́ẹ̀ ni tẹ̀kọ́ wà nínú ìwé mímọ́ ó ní obìnrin bọ̀wọ̀ fún ọkọ rẹ ọkọ nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ yẹn ni pé tí obìnrin bá tí obìnrin bá bọ̀wọ̀ fún ọkọ tó bá respect ọkọ ẹ rí i pé naturally I love ìyàwó torí ẹ respect respect ìbọ̀wọ̀ fún ó jẹ́ kókó one foundation tí ọkùnrin máa ń wá nìyẹn yálà ẹ ti fẹ́ra yín o àbí ẹ ti fẹ́ra yín respect yẹ ọkọ ẹ ohun tí ọkùnrin fẹ́ ni respect yẹn ni pé obìnrin tó bọ̀wọ̀ fún ìbọ̀wọ̀ fún yìí sì dẹ̀rẹ̀ ó pín sí ìpele oríṣiríṣi irú ìbọ̀wọ̀ fún yìí ni pé kí obìnrin máa pọ́n ọkọ ẹ̀ lé níta bẹ́ẹ̀ ni kó yẹ pé kí ọkọ ẹ kó jẹ́ ẹni tí ò sunwọ̀n kó jẹ́ ẹni tí ò tiẹ̀ tí ò tó lẹ́vù lẹ ṣùgbọ́n bó ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀ ń ta láàrin àwọn ọ̀rẹ́ ìbọ̀wọ̀ fún kan nìyẹn ìbọn fún mìíràn tí mo tún mọ̀ wípé kí ọkùnrin àti obìnrin wà lé pé tí àwọn yẹn bá kọ́kọ́ lọ kítìnà tó díṣ oúnjẹ tọ́nà wàá kọ́ gbé tọkọ ẹ wá fún wàá bomi ṣọwọ́ tì wàá fomi sí i ìṣètò tó wá lọ gbé tí ẹ kò wá jẹ̀ṣẹ̀ máa jẹ ara àbọ̀wọ̀ fún kan nìyẹn ìbọ̀ fún mìíràn ti ni pé tí ọkọ dé láti bẹ́ẹ̀ àti bó bá bọ́ aṣọ ẹ̀ hmm, oúnjẹ gbé briefcase ẹ wá àbí ó bá gba òwe tó gbé dání ó bá bọ́ṣọ ẹ̀ kódà kan oníkójókò kó bá bọ́ bàtà ẹ̀ ó dàbẹ̀ ni pé bíi slavery àbí bẹ́ẹ̀ pé kéèyàn máa ṣe ọmọ ọ̀dọ̀ fọ́kọ irọ́ ó ṣe bí ọmọ ọ̀dọ̀ fún òun bọ̀wọ̀ fún ni ẹ sọ fún mi obìnrin wo ló máa fún ọkùnrin nírú àwọn treat báyìí tọkùnrin yẹn máa wò ta tó bá ti yẹ wò ta ẹ̀rí ọkàn máa jẹ pé ah ìyàwó lé mi ìyàwó lé mi ẹni tí mi lè ẹni tí mi lè fọwọ́ rọ́ sẹ́yìn ni orí ẹ̀ máa pé torí pé kí ni àwọn ọkọ mìíràn mi tẹ́ ti ṣe yẹn ó máa forever máa máa rò ó á máa rókì lọ́kọ̀ ọkàn yẹn ni ṣùgbọ́n àwọn obìnrin míì làwọn obìnrin láyé òde òní kò sí ìbọ̀wọ̀ fún mọ́ ẹ̀dìẹ́ oúnjẹ wà ní microwave o lọ́bùú díẹ̀ ah, ó ti dé ni pẹ̀lẹ́ káàbọ̀ ibi tó wà ló máa ó tẹ̀ ní kó tẹ̀ ẹ̀ dìde láyé ìjọ́hun láyé ìjọ́hun àwọn ìyá wa tí wọn bá ti rí dáàdì báyìí tí ò bá ti dé báyìí wọn lọ dúró bus stop ni wọn máa dúró dè pé ọkọ mi ò tí ì dé ìgbà yẹn mo rántí ìgbà yẹn lọ́hùn tí dáàdì mi ò bá tí ì dé tí bóyá òwà òwà mi kò ohun tó gbé tó máa fún wọn bá káńdì pé bàbá ò tí ì dé wọ́n ń sùn ilé orun orun orun ranu orun dídóyà àwọ̀ àsára sátẹ́gùn àwọn àrètí dáadé orí ìlú ìlọ̀tàn àwọn àtọ́gùn orí tó gbára àwọn tó ń gbé olúrun ti bà á jẹ́ ara bọ̀ fún kan nìyẹn pé tọkọ bá dé tó bá rí gbogbo yín ta pé tó bá rí pé ìyàwó yẹn dúró ń ta òun dúró kó dé tó bá dé tó ní àdìẹ látàárọ̀ mo ti wà worried now mo ti ń dúró ń ta for the past twenty minutes pé wàá dé wàá dé wàá dé ẹ sọ fún mi báwo ni ọkùnrin yẹn ṣe máa rí lórí pé ah ìyàwó òun wà ń ta ó fúnra ẹ̀ ní sacrifice ó sára ẹ̀ sí atẹ́gùn torí òun ò tí ì dé irú àwọn bọ̀wọ̀ fún táwọn ọkùnrin need nìyẹn ok fún àwọn tí wọ́n tún bá bí àwọn tí wọ́n tún bóyá wọ́n wọ́n jí sówó ju tọkọ lọ torí pé kí ni ìka ọ̀dọ́gba obìnrin mẹ́wàá jẹ́ pé iṣẹ́ tó rí ó ju tọkọ lọ ó ń gbowó ju ọkọ lọ nígbà tó gbowó oṣù ìjẹ́ o ti ẹ̀ sọ fọ́kọ ẹ pé ah sweetheart wọ́n ti sọ sálárì wa fún wa lẹ́nu yìí o iye báyìí báyìí báyìí báyìí báyìí báyìí náà sọ fún wa kátẹ̀dé ń pẹ́ ká ní pé bóyá wọ́n ṣe increase salary? yẹn yà ọ́ ní guess what wọ́n máa ti increase salary mi iye báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ni wọ́n fún wa lẹ́nu ẹ kí ló wà ní létà lè rà kí ni ò sí létà lè rà tó bìrì lọ́wọ́ kan pé kí ló ò sí létà ò lè rà tó dẹ̀ sọ fún mi pé ah ìgbà kò sáà tó dẹ̀ lọ tó rà pọ̀ lọ́yà yà tó ẹ̀jẹ̀ tún sọ̀kan eléyìí kò wọ́pọ̀ mi ìrò wọ́n ń ṣe é ṣùgbọ́n nípa ọgbọ́n orí mo rò bóyá káwọn obìnrin máa ṣe láti lè tẹ́sí bí ọkọ yìí bóyá ó máa nífẹ̀ẹ́ yàbí kò nífẹ̀ẹ́ yín ṣé ó pọ́síbù ṣá ẹ̀jẹ̀ ń ṣe ní ìbéèrè ṣé ó pọ́síbù ṣá kí obìnrin gba owó oṣù ó dẹ̀ ní sweetheart mi bye bye fìràkọ́ tó bá ń wẹ̀ kó fún ọkùnrin lówó ṣé mọ̀ ìgbà míì àwọn obìnrin máa ń rò pé ẹ dèbò lórí náà fi ẹ ṣe ìwọlọgbọ́dọ̀ provide fún mi ògbódò ìwọlọgbọ́dọ̀ ra ọgbọ́n no ẹdìyẹ ńlá agún ìyẹn ni ò já a mọ̀ ìgbà míì wà yóò yẹ kí èyí káwọn obìnrin náà kọ́ wọ́n pé òkè ọkùnrin ti ń ṣe lẹ́kìmí náà tiẹ̀ ṣe wọ́n wọ́n pé sweetheart gba fifty k yìí ọ̀fọ̀ràn kó tó bá ń wọ̀n ẹ̀ ẹ̀sọ̀ fún mi ṣé ọkùnrin yẹn ṣé kò ní máa orí ò ní máa tá a àbíkẹ́ ọkọ̀ ń bọ̀ láti gbòòrò ó ra gift tó wà fọ́kọ ẹ̀ ló mi tà mí mo rí mo bàtà yìí mo dàgbà pé size yẹn size forty two ló ń lò mo dàgbà like àwọn pointed nose shoes àbí like block block mouth shoes gbà mo fún ẹ ó ra fàbóra tie àbò wá wá wá àwọn dànsíkí tó wà pagan àbí àwọn àtíkù àbí àǹkárá plain and pattern tó make sense ló sì tà mí ọ̀sùn gbé fún tẹ́lọ̀ gan ó ti bá àṣìbẹ́ ọkọ ẹni àbí kẹ àfẹ́sọ́nà ó ti rí size ẹ̀ ó ti wọ̀n ó ti send picture ẹ̀ sí tailor tó wà pa ó ti ó ti títà àti mọ́ra aṣọ yìí fẹ́ ó dẹ̀ gbé ó di regular rẹ̀ ah ọkọ yẹn máa ó máa bọ ẹ ni ẹ ká try ẹ fáwọn ọkọ wa ẹ wo àṣírí ṣì pọ̀ máa bá yín sọ tó di pé mo tún wá tún kàn àṣírí mi mo tún tún kalẹ̀ fún yín kẹ́lẹ̀ ní bó ṣe ń lọ láti sáré dókè lọ́ọ̀nà kàtó sáré lọ rájò díje mi ti ṣọwọ́ sí mi pé ó yá ilé ijó yá ó yá ijó yá ẹ̀ ẹ ẹ ìjòyà díje mi ó yá múlẹ̀ yá lọ sílé ijó à ń padà bọ̀ á kí yín ní ètò à ń bọ̀ ẹ kẹ́wọ́ padà sórí ètò akínyìn lórí ìkànnì Orísun TV bẹ́ẹ̀ ni orúkọ tí mo yí padà Victor Oyèbọ̀dé ìfẹ́rọ́tìmí ni èmi ń jẹ́ ẹ abala àtẹ̀jíṣẹ́ la wà yìí nígbà tí amọ̀bá yín kí àwọn ènìyàn tí ń tẹ́tí forúkọ wọn ránṣẹ́ sí wa kéèké abáyín kí wọn ẹ ní àkọ́kọ́ àwọn lọ sí ìlú Ìkòròdú níbi tí Mr Michael Olúwatúyì ẹ ní Mr Olúwatúyì Thomas bẹ́ẹ̀ ni oníkàbá òun kí Mr Adenaike tó ń ṣe chairman àwọn excellent men ti the Redeemed Christian Church of God Chapel of Revelation ní ìlú àgbẹ̀dẹ wípé ọkùn ojú when men pray program tí ó ń bọ̀ ní ọ̀nà wípé lágbára Ọlọ́run nígbà tí gbogbo àwọn ọkọ àti aya tí wọ́n máa mú ìyàwó wọn tí wọ́n máa mú olólùfẹ́ wọn wá sí program yìí pé ìfẹ́ èyí tí ó so wọ́n pọ̀ láwọn ọlọ́run èṣù àti ẹ̀ṣẹ̀ àti ayé kò ní dà wọ́n rú Mr Olúwatúyì Thomas ló ní kí a kí Mr Adenike chairman the RCCG chapel of revelation excellent men ẹkú ẹkú gbáradì programu náà agbára ọlọ́run á ṣe é ṣe ọlọ́run fún yín ní okun àti agbára láti ṣe bákan náà gbogbo àwọn ọkùnrin tó wà ní asosiji náà wọ́n dàpọ̀ àwọn asosiji náà ṣe tó ń ṣe àtẹ̀jíṣẹ́ tí òní ẹ̀rọ báwọn kí PICP GG Ọbáfẹ́mi wípé ọkùn iṣẹ́ olúwa pé ọlọ́run aṣagbára wọn dọ̀tun pé àwọn rí gbogbo làkàkà wọn gbogbo akitiyan gbogbo àdúrà èsì wọn gbà lórí àwọn ọmọ ìjọ wọn pé ní orúkọ ọlọ́run pé more anointing sir pé ọlọ́run á túbọ̀ máa fún yín ní okun àti agbára láti ṣe ti ọlọ́run elédùnmarè ràn yín àmín. àtàkùn náà mo fẹ́ kí àwọn ènìyàn tèmi èyí tó ń bá tó wà ní ìbàdàn tó wà ní àkúrẹ́ tó wà ní ìlọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti ìlú àbújá àwọn tí wọ́n bá wa wo ètò orísun pàápàá àkíyìn yìí ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ eré àwọn èèyàn kàn ń kí mi lórí lọ́tún lọ́sìn lórí Facebook àti Instagram pé ah Victor máa ń gbádùn eré ẹ̀ ó máa ń sọ àwọn ọ̀rọ̀ tí ó make sense kódà gan lára àwọn tó máa ń sọ ẹ àti ń lò ó dẹ̀ ń jẹ́ fún wa pé bọ́dọ̀ tí ń rà àwọn ọgbọ́n ìran ẹ̀yin náà lè jẹ́ kí n máa sọ̀rọ̀ bí ó lé pé kí ni ènìyàn láṣọ tèmi tí mo fi ń bora láìsí ẹ̀yin kò lè sí àwa gbogbo pápákọ̀ ní Orísun yìí là ń kí gbogbo ẹ̀yin tẹjọ́ lólùfẹ́ wa ní jákèjádò Nàìjíríà wípé ẹ mà ṣe gan ẹ kú ìfẹ́ tí ẹ fi ń bá wa lò alẹ̀ gbàládùúrà wípé ìfẹ́ tẹ́ ní sí wa náà ìfẹ́ náà ò ní wọmi kò sì ní finú finko ẹ gan ẹ mi jọ fún wa ní àwọn orin gan tí àwọn tó lè fún àwọn olólùfẹ́ ẹ báwọn ọkọ ọkọ fún wa ní orin tí Mr Olúwatóyìn ẹ tó tó ní ká play fún Mr Adenaike kọ́kọ́ fún wa ní àwọn orin yẹn náà wọ́n jó sí bóyá láti bèrè hallelujah ní àbórí chọ́ọ̀ṣì kan láti celebrate àti pásítọ̀ Jíjí Ọbáfẹ́mi náà lẹ́yìn yẹn wàá bá wa play àwọn orin fún àwọn olólùfẹ́ Orísun pátápátá èyí tí wọ́n máa ń fìfẹ́ bá wa lọ tó ń fìfẹ́ bá ètò yìí lọ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ẹ díje mi ẹ mọ̀ mo trust yẹ pé o tó tán tó bá mi jù wọ́n bá mi fún wọn ní àwọn orin tó wà òkè afẹ́sáré fẹ̀tẹ̀ àti káàánú tẹ̀ káṣẹ̀ làágùn díẹ̀ o ṣàmọ̀ ó yá gbé wa débẹ̀ gbé wa rìn DJ Shegs dé ẹ káàbọ̀ padà sórí ìkànnì Orísun bẹ́ẹ̀ ni akínyìn sì ni ètò bó ṣe máa rí ní ráńpẹ́ bá ṣe máa ń ṣe náà nìyẹn àwọn àtiṣẹ́ tí a bá ti rí gbà a máa ń bá yín kí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ àrọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ wà ní tẹ́ ń gbọ́ wa nílé tẹ́ ń wò wá nílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí wa kí àwa lè máa bá yín kí àwọn ènìyàn ti yín láfẹ̀ẹ́ àgbowó lọ́wọ́ yín ọ̀fẹ́ ni torí pé kí ni ìfẹ́ tẹ̀yìn ní sáwọn ènìyàn tí yẹn ló jẹ àwa lógún yẹn gangan ní omi àti oúnjẹ tí àwa ń jẹ yẹn gangan ní iyì tí àwa fi ń gbà pé ká máa bá yín kí àwọn ènìyàn ti yín fún àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gidigidi gan ni ẹ nígbà tí a bèrè ètò à ń sọ̀rọ̀ lórí àṣírí nǹkan táwọn ọkùnrin ń fẹ́ ohun táwọn ọkùnrin ń fẹ́ lọ́wọ́ ìyàwó wọn àti lọ́wọ́ àfẹ́sọ́nà wọn àwọn nǹkan wọ̀nyí mo tẹ̀sọ́ lẹ́ẹ̀kan níwọ̀n ìgbà tí a bá ti lè mọ ohun tí ọkùnrin ń fẹ́ nígbà tí a ti mọ bá ṣe lè deal pẹ̀lú ọkùnrin nínú ìgbéyàwó àbí lọ́rọ̀ ìrìn àjò ìfẹ́ wa ẹ rí i pé gbogbo nǹkan máa lọ ní smooth smooth ni gbogbo ẹgbẹ́kẹ́ ẹ̀yà máa ké bí ẹyẹ eku á máa ké bí eku ọmọ ènìyàn kan á máa fọhùn bí ọmọ ènìyàn torí pé kí ni a ti ṣe bó ṣe yẹ kan ṣe alẹ́ rí bó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ni mo ṣe ń wò pé bóyá obìnrin pátápátá ẹ jẹ́ ká farabalẹ̀ kí a gbọ́ ètò yìí kí gbogbo pé àwọn tí wọ́n ti tán ti fẹ́ra wọn sílé tí kùdẹ̀kùdẹ̀ kan sì ń ṣẹlẹ̀ bóyá èdèàìyedè kan sì máa ń ṣẹlẹ̀ láàrin wọn torí pé àìtí ìmọ̀ ohun tọkùnrin ń fẹ́ ni ẹ ó dẹ̀ máa ń ṣe wá ó dẹ̀ máa ń ó jẹ́ ohun tó ń tó ń tó máa ń dùn ni wípé àtúntàyàn bá mọ̀ èèyàn máa ń béèrè ni kò sí ní tó burú jù bẹ́ẹ̀ tó bá nígbà bá lè mí kí ni máa ń ṣe ẹkàn lè ẹkàn lè jí wọn lójó lóru ara àwọn kan tọkùnrin máa ń fẹ́ náà ẹ sweetheart jókòó ń fẹ́ bá ẹ sọ̀rọ̀ ṣàtà ń jà ní gbogbo ìgbà yìí jà ẹ ti sú mi kí ni mo lè ṣe láti lè láì lè jẹ́ kí inú ẹ dùn ṣé mo ọkùnrin tó bá gbọ́ pé obìnrin jí òun lóru ó béèrè ọ̀rọ̀ ọlọ́gbọ́n báyìí kò sí ni gbogbo nǹkan tó ti ń dùn ọkọ ọkọ yẹn nínú tó ti ń dùn ún àwọn nǹkan tó ń tó ń jẹ́ tó ń kán lóminú yẹn á túbọ̀ ẹ̀ jáde tó bá dẹ̀ sọ jáde wàá rí pé ìyàwó wàá rí ibi tó tó tó tó kù sí nígbà tó bá sọ fún pé ah ẹ sweetheart wọn ò ṣe báyìí ò ṣe báyìí ò ṣe báyìí mi ò láìkí ẹ wọn fi ṣe báyìí wò ó ò ṣe ṣe báyìí ó ò ṣe ṣe báyìí tó dẹ̀ jókòó ìyẹn ìyàwó tó dẹ̀ jókòó tó wò dáadáa tó wọ́n ń tà láti ṣe nǹkan tó ní kó o ṣe yẹn ẹni pé kò ní síjà mọ́ tó wá ti sọ tiẹ̀ tán ìwọ obìnrin náà wàá béèrè lọ́wọ́ ẹ̀ sọ pé peter ọkọ mi wọn náà kọ́tọ́ tó náà máa ń ṣe báyìí báyìí báyìí mi láìkí ẹ̀ ó má mi kò kò kò dùn mọ́ mi nú ṣùgbọ́n ọkọ mi ló jẹ́ mi lè má bẹ́ẹ̀ jiyàn ṣùgbọ́n gbà mí náà èèyàn lẹ́yìn ara bí èèyàn lẹ́yìn ara bí ti ẹlẹ́mí náà gbọ́dọ̀ tó ń fẹ́ tọ́jú èmi náà ń fẹ́ tọ́jú tó tó náà sọ ẹ̀dùn ọkàn ẹ fún ọkọ yẹn wá rí i pé ìrẹ́pọ̀ yẹn ó máa tún lágbára fún another six months ẹ lè má jà ẹ wọ́n dàbẹ̀ ni pé ẹ ẹ̀ṣẹ̀ ń túnra yín gbé ni ẹ wà di ẹ wà ẹ wà di tuntun ẹ ẹ máa jura yín lójú gan ó sì yẹ kó rí ni ara àwọn tọkùnrin máa ń láìkì nìyẹn kí obìnrin pè kó sọ fún pé sweetheart báwo lo ṣe fẹ́ kí n tẹ ẹ lọ́rùn ó ṣe pé ah twitter. ó ṣe báyìí ó ṣe báyìí ẹ̀ẹ́n bèrè ni pé báwo lo ti fẹ́ kí n tẹ ẹ lọ́rùn jẹ́ kó jẹ́ kó tú jẹ́ jẹ́ kó sọ ẹ̀dùn ọkùn ẹ̀ kó sọ fún ẹ̀ inú àádùn then ìyẹn kan ọkùnrin tún láìkí obìnrin tó yẹ pé ó lawọ́ obìnrin tó lawọ́ yẹn ni pé kò ṣe wà ló máa ní pé ọkọ mú wá mú wá mú wá mú wá gbọ́n mi wọ obìnrin you too ìwọ náà wà á ṣe fọ́kọ ó lè wo ṣùṣùṣù kó ní ọkọ mi má bínú kò sówó lọ́wọ́ mi o gba one thousand yìí ra research card níbi tó kéré jù gba one thousand yìí gba recharge card wọ́n rí i pé ọkọ yẹn kúrò máa wò pé ah ẹ̀ẹ́n pé ah ó tẹ̀ ẹ́ ó tẹ̀ ní gbogbo gbogbo inú àádùn inú àádùn orí àwú pé ó tẹ̀ ronú òun then ọkùnrin láìkí obìnrin tó wà proactive bí wọn bá máa ń sọ yẹn Yorùbá yẹn pé obìnrin tó pé pé gbogbo àlọ́ máa ń sọ nǹkan tó máa ṣe fún ó ti mọ nǹkan tó máa ṣe kò nídìí pé àṣẹ ń sọ fún ẹ̀yẹ́ máa wò ó ṣe rò pé ìṣe ọkùnrin ni pé kó rere fún generator ìṣe ọkùnrin ni pé kó fa jẹ́ẹ̀nì ìṣe ọkùnrin ni pé bóyá kí nǹkan kan ṣẹlẹ̀ bóyá páìpù omi bẹ́ bóyá kitchen páìpù ṣe kí nǹkan àwọn kọ́tọ̀ kò ní máa ń ṣe yẹn kí obìnrin àwọn òṣìṣẹ́ pòkè mo kì ní ìyí ṣe jẹ́ kí mi náà try yẹ ọ̀kẹ́ ó wá wò pé ah, ọkọ mi kí ni mo fẹ́ try fúnra mi kò sọ fún mi bọ́yẹ máa ń ṣe ọkùnrin dẹ̀ ju ìbọn yẹn máa ṣe fún ẹ tó dẹ̀ ń ṣe fúnra ara ẹ ọkùnrin máa láìkẹ́ pé yes tóun bá tiẹ̀ sí nílé òun lè fi lélẹ̀ fún arábìnrin yes ọkùnrin tó máa ń láìkì obìnrin tó wà protective yẹn ni pé obìnrin tó yẹ pé ó máa ń gbèjà ọkọ ẹ̀ tó yẹ pé àwọn ọkọ àwọn obìnrin mi wà wọ́n wò pé ibi ọkọ mi ni ṣùgbọ́n obìnrin yẹ pé bí ọkùnrin àtìyàn kan wọ́n kàn ní èdè àìyedè bóyá ọ̀rọ̀ kan ń ṣe bí ọ̀rọ̀ tí yà ọ̀rẹ́ dì bẹ́ẹ̀ tí yà ọ̀rẹ́ jẹjẹjẹjẹjẹ má bọ̀kọ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó kọ́ mi lẹ̀ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ gbèjà ọkọ ẹ̀ ha ọkọ ẹ̀ wọ́n pé yes yes ìyàwó mi nìyẹn orí ẹ̀ máa wú ọkùnrin láìkí irú obìnrin bẹ́ẹ̀ then ọkùnrin láìkí of course ẹ ti mọ̀ yẹn ṣe obìnrin tó amọ̀ náà dá ṣùgbọ́n wọ́n ṣe pé bóyá ọmọ náà dá lásán ó tún máa lọ extra mile láti máa ṣe àwọn nǹkan míì ti jẹ́ pé ọkùnrin ọ̀kan ò tiẹ̀ lè rò pé o lè mọ̀ ọ́ ṣe ní ti iná dídá páì o lè romala o lè gúnyán o lè tẹ̀bà o lè ṣe nǹkan míì ṣùgbọ́n o tún wá lọ extra mile pé òkè báwo ni wọ́n ṣe ń ṣe wheat báwo ni wọ́n ṣe ń ṣe starch oúnjẹ Ìgbò kí ìyàwó Yorùbá kó mọ oúnjẹ Ìgbò sè ah! àbíkẹ́ kí obìnrin Ìgbò kó mọ oúnjẹ Yorùbá sè fún ọkọ yẹ pé ó kọ̀ pé tí ń jẹ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ewédú ewédú ewédú mi láì láì pé ọkọ mi o mi fẹ́ ká jẹ ewédú jẹ́ ń ṣe afang soup fún ẹ àbí jẹ́ ń ṣe white soup fún ẹ àbí jẹ́ ń ṣe okòrókò àti gbogbo ọ̀gbọ̀nà tó tó make sense àti oríṣiríṣi kó ah! oh! ọkọ ẹ máa gbádùn ẹ ọkùnrin tó láìkì obìnrin tó bá ní obìnrin tó ní ìmọ́tótó ṣe nǹkan àwọn obìnrin kan wà ọ̀bùn ayé àtọ̀run ni wọ́n ẹ̀dẹ̀ ti mọ̀ ogúnlẹ̀ wọn márùn-ún ni ṣùgbọ́n àṣọ obìnrin o ti mú perfume o ti tún léṣe o ti tẹ́ bed o ti tọ̀kẹ̀ in o ti dust chair o ti dust gbogbo tv àtòrí shelf àti gbogbo curtain everything ó ń kọ bí iná báyìí ó wá mú perf àbí air freshener ó spray ẹ̀ sílé ọkọ dé lásán báyìí ah sweet out ní káàbọ̀ ó gba bọ́ṣọ ẹ̀ bàbá bàtà ó bá bọ́ ó bá tú bẹ́ẹ̀ ó bá bọ́ ṣòkòtò ṣùgbọ́n kó ẹni ó bá ṣe àwọn nǹkan yìí ọkọ ẹ ẹni wúlò tọkọ ẹ bá wà báyìí á máa ronú ẹ ni ó tún wá jẹ́ obìnrin eléyìí fún àwọn ẹjọ́ tọmọdé wà bẹ́ẹ̀ ẹ bá mú wọn kúrò tá fẹ́ sọ yìí fún àwọn àgbà ni kí ọmọ yẹn tí wọn kí obìnrin tí wọn wà ó wà mèrè ṣe ah! yé kò yẹ yín ẹ má la ọdún ẹ tó dáwọn ọmọdé kò mèrè ṣe ọkọ ẹran àgbẹ̀ báwa mi ṣe yàrá máa ronú ni pé ah alẹ́ ìyá yàtọ̀ ìdájọ́ ò ní ṣe é kó kájọ máa ee yàyà yẹn tún wà ẹ má ẹ má ẹ má kàn jẹ́ ká jẹ gbalaja kò sí fọ́ọ̀n obìnrin tún láì kó yẹ pé kó ní ọkọ mi ajá lọ jọ́ọ̀gì kó mú ọkọ ìdìde kọjọ lọ máa jọ́ọ̀gì kó máa challenge ọkọ pé yá ah, kí obìnrin máa sá lọ́wọ́ ajé kọ́kọ́ máa bọ̀ lẹ́yìn ọkọ ẹran pé yẹ́ẹ̀sì ìyàwó mi ló ń lọ lọ́ọ̀kan yẹn ọkùnrin tó láìka obìnrin tó mara mú jẹ́ pé tó bá kọ̀ǹpáìn gèlè gèlè báàgì àti bàtà báàgì tó máàṣì ni jẹ́ pé tó bá mú gèlè báyìí kọ́lọ̀ gèlè ní kọ́lọ̀ báàgì oníkọ́lọ̀ bàtà tó mọ makeup ṣe tó wà òkè tó mọ títúrun yẹn ń dázù tó ń kọ bí iná bí iná tó mú gba àwọn gbogbo dídán di ṣáínṣáín lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó wà pàpẹ́ jẹ́ pé tó bá lọ ṣọ́ọ̀ṣì báyìí ẹ wá rírọ ọkùnrin bẹ́ẹ̀ á mọ̀ mọ̀ fì sẹ́yìn á ní kẹ́wọ́ ẹ̀ máa lọ wájú àwòṣe tí ọlọ́run fi tó ti parí sára ẹ̀ ẹ́ o hmm. ṣeré kí n máa speak in tongues lọ́ba yìí máa lé prare <laughs> ọkọ yẹn orí àwọn máa gbá ni pé yes ìyàwó mi ló ń lọ yẹn ẹ fi ilẹ̀ ó yẹ kó yẹ pé kí ìyàwó kan wà kó yẹ pé tó ti bímọ kan wàá dàrá lẹ̀ ó dàrá lẹ̀ bí ara bí bí bí bí bí ìyàwó bí bí bí bí ìyá arúgbó ó tiẹ̀ ṣe rí mọ́ gbogbo ẹ̀yìn dọ̀wọ́ra wa. irọ́ ṣarajọ́ múra gidi wa ókè wá kan shoe tó make sense bàtà tó wà pa lọ́kọ́ steppings kò sí ẹ̀kọ́ tó bó rúmẹ̀ tóbìnrin máa lọ fún àwọn catwalk wọ́n ṣe wọ́n ṣe you know wọ́n ṣe rírì ìdìbò tó ń ṣe ẹ̀ṣẹ̀ ọ̀nà tó ń ṣe ah ọkọ yẹn gan rí àwú mo rò pé ẹ̀ ń gbọ́dọ̀ àwọn ọmọ yẹn ń jù yẹn ẹ lè wo àwọn àṣírí yẹn kankan tí wọ́n ti mọ̀ pé báwọn tí mo sọ yìí bí a kò tún kò tí kò tí pọ̀ tó ẹ pé ọkọ ọjọ́ kan pé kí ló fẹ́ kí n ṣe fún ẹ tó lè jẹ́ kí inú ẹ dùn jẹ́ kí ọkùnrin yẹn kó àwọn máa tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ fún ẹ ìwọ gan wàá mọ̀ pé tó ah, ah, iṣẹ́ ṣe pọ̀ lọ́wọ́ mi ọkọ dẹ̀ tún láìkì àwọn obìnrin yẹn kó máa ń farabalẹ̀ jẹ́ pé wọ́n máa ń fi tiwọn ṣáájú yẹn ni pé you are always putting your man first sweetheart mo ti ń lọ ibiṣẹ́ sweetheart mo ti dé ibiṣẹ́ sweetheart mo ti ń bọ̀ láti ibiṣẹ́ sweetheart mo ti wà ń bọ̀ stop sweetheart mo ti délé you are making him in front of you ó ń ronú pa ẹ ní gbogbo ìgbà inú àdùn pé yes ìyàwó mi ó fi mi ṣe first thing ó ṣe pé bá ti lọ bí iṣẹ́ báyìí ọlọ́gbọ̀n ah, ìbàdí lálẹ́ kẹ́tí tó máa ríra yín ẹ máa pera yín lóòrèkóòrè ẹ máa pera yín obìnrin ọkùnrin láìkì kí obìnrin pè ẹ ṣe fídíò kọ̀ kódà kan níbi iṣẹ́ ó lè máa wà lórí kọ̀ǹpútà ẹ̀ kò máa ṣiṣẹ́ ọ́fíìsì ẹ̀ o ṣùgbọ́n ó wá ń fídíò kọ̀ ló ń bá chat pẹ̀lú bóyá handsfree pẹ̀lú earpiece ẹ̀jọ̀ sọ ẹ̀ tún gist níbi ẹ̀ ti ń ṣeré ẹni pé ẹ máa dàbí táyà àti kẹ́hìndé ni ẹ̀rọ yà pọ̀ gbọ́n ẹlòmíì wọ́n ti lọ bí iṣẹ́ báyìí ilé odigbére ó gbàgbé bá parí ó lè gbàgbé bá tún délé lálẹ́ kẹtù tún ríra yín àwọn kan báyọ̀ máa ń fa àlàfo lẹ̀ láàrin ọkọ àti aya lórí ẹ̀ ẹ jẹ́ kí a change èmi ò pẹ́ ti gbogbo ìwọ̀nba tip tí mo fún yìí ẹ ó ti yé yín ó dẹ̀ ti yé jù bẹ́ẹ̀ ẹ náà ẹ mọ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe ẹ wà á rí i pé ilé yín yẹn máa ẹ bó ṣe yẹ kó rí nìyẹn bóyá ẹ̀yin náà wá tún ní nǹkan tẹ́ fẹ́ sọ sórí ẹ tún ní nǹkan méjì tó fẹ́ ká mọ̀ sí pé nǹkan tó yẹ nǹkan tí mo tọkùnrin láìkiri ẹ ṣe kàn sí wa lórí orí ìkànnì àmì àbí bóyá lórí ayára wa ni o lórí Facebook ni àbí Twitter at Orisun TV akínyín kẹwàá kẹ́rin náà wá sọ pé ẹ fẹ́ dá sí tòkẹ́ sọ̀rọ̀ bóyá náà lè fẹ́ bá sọ̀rọ̀ direct Victor Oyèbọ́délé mi jẹ́ lórí Facebook wọ́n yẹ̀ lórí Instagram ni at officialboyalinko ẹ lè dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ jẹ́ kí n mọ nǹkan tẹ́ ẹ fíò nípa ètò tí ó ń lọ yìí ẹ jẹ́ kí èmi náà mọ̀ kí n mọ̀ pé mo láwọn èèyàn bẹ́ẹ̀ ni ẹ bá mi sọ̀rọ̀ bóyá ẹ̀dẹ̀ wá ní program ẹ fẹ́ ṣe wedding ẹ fẹ́ ṣe anniversary church ni àfẹ́ ṣe kọ́mọ àbí ẹni tẹ́ fẹ́ ṣe ayẹkayẹyẹ tẹ́lẹ̀ ymc tó wà òkè ẹ ẹ ṣe gbámiláàgò tá a bá ṣe ní owó tí ò tẹ̀ rẹ̀ rárá ẹ lẹ́ẹ̀dẹ̀ ní regret bẹ́ẹ̀ ni bóyá ẹ̀rẹ̀ ń tajà ẹ̀rẹ̀ náà ń tajà ẹ fẹ́ ká máa ṣe ìpolówó ọjà yín kí gbogbo ayé mọ̀ ohun tí ẹ̀ ń tà kó dẹ̀ máa ta wàràwàrà ẹ kàn sí wa lórí Orísun àbí kẹ́ bóyá tún ṣe nǹkan kan fẹ́ ká wa kọ́ọ̀bà ẹ̀ a máa ń kọ́ọ̀bà ìvẹ́ǹtì náà bóyá ẹ fẹ́ ṣe wedding ni o àbẹ́ fẹ́ ṣe ìkómọ àbẹ́ fẹ́ ṣe ìwúyè àbí anniversary ẹ dẹ̀ fẹ́ kí àwọn Orísun kí tíìmù wọn wá ká bá yín kọ́ọ̀bà ẹ̀ pé kaba yín gbé sáyé pé à ah, ẹni yìí sọ àwọn ah, wedding yìí tó wá lọ́tà mo rí wedding yìí lórí Orísun ẹ pè wá inú wa máa ń dùn ṣúra àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ti yín náà ṣàlàṣe wà bí ẹ inú wa dẹ̀ máa dùn láti jẹ́ṣẹ́ bí ẹ̀ràn wa. a ní ní jù báyìí lọ lórí ètò AkiiYin ní òní ẹ lérò pé ẹ gbádùn atótódún wa láti àárọ̀ títí di àkókò yìí ẹ bó ṣe yẹ kó rí nìyẹn a lè dúpẹ́ lọ́wọ́ gbẹ ẹ̀yin tí ọlọ́wọ́ bọ́tì wa ẹ̀yin cameraman ẹ̀yin lightman ẹ̀yin editor producer wa àti bàbá tó kó wa síbí gan Kwame wálé bàbá ẹ àdúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún wa láti lè wá sí ojú ìwòran àwọn ènìyàn láti jẹ́ kí wọ́n mọ bí ilé ayé ṣe rí ẹ torí pé kí ni èèyàn kan yìí ń kọ́gbọ́n àjọ máa ń kọ́gbọ́n lọ́wọ́ ara wa ni ẹ̀bà lẹ̀ dúpẹ́ lọ́wọ́ yìí náà tẹ́ jókòó tẹ́ ń wò wá tẹ́ ń ra recharge card ẹ̀yin tí ẹ̀ ń subscribe sí StarTimes yẹn tẹ́ ń wo Orísun ẹ gbàgbé o ẹ lè download StarTimes sórí fóònù yín bẹ́ẹ̀ bá download ẹ̀ ẹ lè máa wo gbogbo Orísun gbogbo ẹ wá lọ sí Orísun gbogbo program tàti ṣe pátá lórí fóònù yín ẹ lè má sí lẹ́ngbà mi pé wà nú mọ́tò pé ó nu tráfíkì ni ẹ lè máa láti wo lórí fóònù yín ẹ máa ẹ náà ẹ kó síbi dẹ́sì lè wò wá bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí gangan nìyẹn a lọ́wọ́ yín ẹ nígbà tí a tún máa wá sí ojú ìwòran yín ní ìgbà mìíràn ẹ jọ̀ọ́ pé máa ṣe dáadáa nàìjíríà yìí kò ní dàrú o nàìjíríà yìí ẹ kò ní túká lágbára ọlọ́run nǹkan ayọ̀ nǹkan ayọ̀ báyìí láà máa bá wa ṣe àlejò báyìí lórí ètò akínyìn ní òní orúkọ mi ni Victor Oyèbọ̀dé ìpẹ̀rù tì mí ó dàbọ̀ ṣe.